ọlọ́run mò ń bẹ̀ ọ́ o tọ́ mi sọ́nà lórí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí o má jẹ́ ń fi ìlara kún un má jẹ́ ń fi ìgbónára kún un ohunkóhun tí ń bá sọ bí ó ṣe wẹ́kú ohun tó yẹ kí n sọ nípa ìjọ Ahmadiyya nítorí pé a wa níyàwó a sì tẹra wa lẹ́sẹ̀ mọ́lẹ̀ bá a ṣe jọ wà lìjẹ́ náà òun ni kókó òun ni kókó. ní yíya two thousand and one mo ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ báyìí o year two thousand and one ó tọdún mélòó sónìí nineteen years ago òun ni mo ṣe kásẹ́ẹ̀tì àròjàre amadiya làròjẹ̀bí rẹ̀ apá kìíní. kásẹ́ẹ̀tì náà ó bá àwọn ìjọ amadiya lábàdì ó bá wọn lójijì ìjì ni késẹ́ẹ̀tì náà tó jàlù wọ́n ó fọ́ wọn lórí ó rún wọn nínú ó da ètò àlàáfíà wọn rú pé ha ẹnìkan ló sọ báyìí nípa ìjọ amadíyà ọ̀dà ohun tó kù àwọn kù ni pé àwọn kọ lẹ́tà sí wọ́n sì kọ lẹ́tà wọ́n ní tó sọ lẹ́yìn àwọn jẹ́ káwọn jọ pàdé káwọn wá jọ sọ wọ́n kọ lẹ́tà náà ní year two thousand and two January ni wọ́n kọ kéṣẹ́sì jáde ní two thousand and one àwọn kọ̀wé jáde ní year 2002, January January 4, 2002. thousand and two. nígbà tí wọ́n kọ lẹ́tà yìí sí mi. ṣóbóyòdé ṣóbóyòdé ọlá tí ọlá ṣóbóyòdé ó ní general secretary nígbà náà òun ló sign òun ló sign lẹ́tà yẹn. mo rí lẹ́tà ní January mo reply ní February two thousand and two. reply tí mo reply yìí ó mà jọ Ahmadiyya lójú gan o ó jọ wọ́n lójú púpọ̀ wọ́n tún rí i pé à èyí mà lágbára. Online. now nígbà tí amadiya rí lẹ́tà tí mo fi fọ èsì kẹ́kẹ́ pamọ́ wọn lẹ́nu wọ́n dákẹ́ fẹ́ wọ́n rí pé èyí yàtọ̀ dídákẹ́ tí wọ́n dákẹ́ yìí wọ́n dákẹ́ láti hun ète láti hun ète mo ṣe késẹ́ẹ̀tì jáde mo fẹ́ kẹ́ ẹ máa mo fẹ́ kẹ́ ẹ máa wo trendy uh, tírẹ́ǹdì ìvẹ́ǹtì yìí o ìdí tí mo fi sọ pé ìjọ amadíyà wọ́n bàtì wọ́n gbódó ńlá tí. Si, síìmù jókòó yìí sì jẹ́ irọ́ amadíyà. mo ṣe késẹ́sì ní two thousand and one wọ́n gbọ́ wọ́n reply ní January four kókó lẹ́tà wọn màá kà jáde o wọ́n ní kí n jáde kémi àtàwọn jọ pàdé kájọ ṣe dialogue ìta gbangba mo fún wọn lésì mo fún wọn lésì tán ìgbúrò wọn nígbà tó wá di ó fẹ́ tó bí ọdún kan sígbà náà bóyá ní ọdún yẹn ni o two thousand and two yẹn àbí ètò tẹ̀lé. gbogbo àsìkò yẹn mò ń gbé ní òjè ní àtìpẹ́ àtìpẹ́ òjé tíyẹn bá ń lọ sí ọ̀nà ajẹgẹdẹ. ohun tí màá kàn rí ni pé ẹnìkan bá wá bá mi ó ní àbù ó ní ìjọ amadíyà wọ́n ṣe wáàsí ní ìjẹta ó sọ bẹ́ẹ̀ ní ọjọ́ náà àti ní àná wọ́n tún tún ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí mo ní ṣe lórí rédíò ó ní rárá o ó ní wáàsí ìta gbangba ni níbo wọ́n ti ń ṣe é ó ní wọ́n ń ṣe é ní òjé ibi ṣọ́ọ̀ṣì òjé ti ń jẹ́ tabafẹ́ òjé adéọ̀yọ́ yẹmẹtu ṣé ẹ̀ ń pè bẹ́yẹn. tá a bá ti kúrò ní junction òjé òjé èdè ayùn rẹ tá a fẹ́ mọ̀ lọ sájí ọ̀yọ́ a kan gádà kan gádà yẹn ẹ̀gbẹ́ ọ̀tún rẹ̀ báyìí àwọn mẹkáníìkì kan wà ń bẹ̀ áńtẹ́nà àwọn nẹ́tíwọ́ọ̀kì kan ó wà ń bẹ̀ ibẹ̀ yẹn ni wọ́n tọrọ lọ́dún náà lọ́hùn wọ́n wá ń sọ pé àbúrò ìmọ̀ ò lè bóde wù iwájú ta ẹ̀ la wà yìí o ibi tí wọ́n dúró sí nìyẹn o ọ̀tọ̀ níbi tẹ́mi wà ọ̀tọ̀ níbi tí mò ń gbé ọ̀dọ́ gbogbo bẹ̀ náà ń pè ní òjé mo wá sọ fọ́ńtọ̀n wípé táwọn bá gọ̀ èmi ò gọ̀ ọ̀rọ̀ tí ń bẹ láàrin èmi àti ẹ̀yin ni wípé ká bọ́ ọ̀tá ká mú ọjọ́ ká mú àyè ká jọ wá sọ ọ̀rọ̀ náà. sẹ́mi àti ńlájọ mú ọjọ́ tẹ́ ẹ mú sẹ́mi àti ńlájọ mú ààyè tẹ́ ẹ mú yẹn ètò tiyín nìyẹn wáàsí tiyín nìyẹn ọ̀rọ̀ èmi àti yín tẹ́ ẹ bá ṣe tán fún un ẹ jẹ́ n gbọ́. lẹ́yìn náà ọjọ́ ń gorí ọjọ́ oṣù ń gorí oṣù ọdún gorí ọdún nígbà tó di pé wọn ò fọ èsì wọn ò sì jáde mo kọ lẹ́tà míì tí í ṣe lẹ́tà ìrántí àkọ́kọ́ mo tún kọ lẹ́tà míì tí í ṣe lẹ́tà ìrántí ìkejì mo tún kọ lẹ́tà míì tí í ṣe lẹ́tà ìrántí ìkẹta mo wò pé bíyàn bá sùn gan-an tẹ́ bá jiyàn lẹ́ẹ̀kínní tí ó bá dáhùn tẹ́ bá jí lẹ́ẹ̀kejì tí ó dáhùn tí wọ́n bá di lẹ́ẹ̀kẹta tí ó bá dáhùn kódà kíyàn fún tọ̀ ńlẹ̀ kò fẹ́ dáhùn ni torí ẹni tó sùn nìyẹn máa jí a kì í jí apirọ̀rọ̀ mo bá fi wọ́n lẹ̀. lẹ́yìn ìgbà tí mo fi wọ́n lẹ̀ tán àwọn nǹkan mìíràn tó wá ṣẹlẹ̀ ó tó wá ṣẹlẹ̀ títí di àsìkò yìí tí màá padà mẹ́nu bà nígbà tọ́rọ̀ bá ti kàn án torí pé gbogbo tí ń bẹ láàrin èmi àti jama amadiya pátá ni mo fẹ́ sọ ní wákàtí ọ̀wọ̀ yìí nínú ètò yìí pẹ̀lú yọ̀ǹda Allah ni mo fi sọ wípé yóò gbà wá tó oṣù kan àwọn ọ̀rọ̀ tí ń sọ nípa amadiya ẹ gbọ́ àwọn ọ̀rọ̀ tí mo sọ sókí. So, tó yẹ kí n fẹ̀ lójú nípa amadíyà àsìkò tí màá fẹ̀ lójú rẹ̀. recently mo ti sọ ìbẹ̀rẹ̀ ọ ìbẹ̀rẹ̀ èmi àti wọn mo fo àárín màá padà síbi àárín yẹn mo wá fẹ́ lọ síbi ìparí recently ni ọmọbìnrin kan ọba sálámà sí mi lórí whatsapp ó lóun fẹ́ join talim forum èmi sì máa bi irú ẹni bẹ́ẹ̀ léèrè pé jàmáà wo ni wọ́n ń ṣe onísùnà ni ọ́ ni àbò oníbídíà níbi ìbéèrè yìí ó fi rẹ̀ ẹ̀ hàn gẹ́gẹ́ bí amadi mo bá sọ fún wípé ìjọ amadiya kì í ṣe mùsùlùmí lọ́ba ní ha èyí ti ṣe tí mo fi sọ báwọn mo ní bó ṣe rí mo ṣe sọ òun. lòun náà bá ń taari àwọn ọ̀rọ̀ kan sí mi àwọn irọ́ tí wọ́n ti kó sí lágbárí nínú ìjọ amadíyà ó wá ń taari ẹ̀ sí mi one by one èmi ìmọ̀ afúnlẹ́sì èmi ìmọ̀ amọ̀wòrán títí ó fi di ọjọ́ kan tí ò tí ì kọjá oṣù kan sísìn ó wá sẹ́ndì lẹ́kṣọ̀ kan sí mi. lẹ́kṣọ̀ yẹn mi ò kọ́kọ́ gbọ́ mo wá wò pé ẹjẹ́ ti ẹ̀gbọ́n tí ń bẹ ń bẹ̀ wò nígbà tí màá gbọ́ lẹ́kṣọ̀ náà ló bá di èsì. E èsì fún àbúrò yìí mọ́ lórí àròjàre ahmadiyya ah, mo ní láti two thousand and two thirty kọ lẹ́tà pé kájọ ṣe debate ẹ wà á lè jáde síta Allahu Akbar ìjọ Ahmadiyya. bẹ́ẹ̀ ṣe pọ̀ tó bẹ́ẹ̀ ṣe lówó lọ́wọ́ tó bẹ́ẹ̀ ṣe mọ̀ọ̀yàn tó two thousand and two lẹ ti kọ lẹ́tà sí mi ẹ wàá lè jáde ṣiṣẹ́ tọ lẹ́tà tẹ́ ẹ kọ ránṣẹ́ sí mi àmọ́ ẹ wá ní kí àáfàá kan nínú yín kó fọ èsì mo wá rí i pé ọ̀rọ̀ tá àáfàá yìí ń sọ. So, Ọrọ èsì késẹ́ẹ̀tì àròjàre ahmadiyya ni ọ̀rọ̀ náà èmi náà wá fẹ́ múrọ́dù wá fún báyìí ọ̀rọ̀ tó sọ mo fẹ́ múrọ́dù mo ti wá gé gbogbo ọrọ rẹ. mo ti gé e a wà á máa mú ní kọ̀ọ̀kan a máa fọ èsì rẹ. a máa mú ní kọ̀ọ̀kan a máa fọ èsì rẹ. ẹ kọ́kọ́ gbọ́ ohun tó kọ́kọ́ sọ náà. láìpẹ́ yìí ni àwọn oríṣiríṣi awuyewuye ń lọ gẹ́gẹ́ bó ṣe máa ń lọ ní gbogbo ìgbà nípa àwọn ìsọkúsọ kan tí àwọn kan sọ nípa ìjọ mùsùlùmí ahmadiyya tó sì di dandan fún wa láti jẹ́ kí àwọn èèyàn mọ èyí tí ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ ìkan lára àwọn àáfàá tí wọ́n ń pàpè wọ́n ra súnà nílẹ̀ yorùbá ń bí náà ni wọ́n ń gbé àwọn ọ̀rọ̀ kan kò yẹ ẹnu wípé ìjọ mùsùlùmí ahmadiyya ìjọ tó kún fún irọ́ ni nínú nǹkan àwọn orin wọn wọ́n ni wàkọ́dí ọ̀rọ̀ tí tùbùrù hanan karofi afúnmi. ọ̀rọ̀ tí kan yóò gbọ́n tó wí dáadáa ẹ̀sùn tó gbọ́. láìpẹ́ yìí ni àwọn. oríṣiríṣi awuyewuye ń lọ gẹ́gẹ́ bó ṣe máa ń lọ ní gbogbo ìgbà. ó ní láìpẹ́ yìí ni oríṣiríṣi awuyewuye ń lọ gẹ́gẹ́ bó ṣe máa ń lọ ní gbogbo ìgbà. nípa àwọn ìsọkúsọ kan tí àwọn kan sọ nípa ìjọ mùsùlùmí ahmadiyya. nípa àwọn ìsọkúsọ kan tí àwọn kan máa ń sọ. So nípa ìjọ mùsùlùmí ahmadiyya. ó sì di dandan fún wa láti jẹ́ kí àwọn èèyàn mọ èyí tí ń jẹ́ òótọ́ ọ̀rọ̀. tó sì di dandan fún wa láti jẹ́ kí àwọn èèyàn ó mọ èyí tí ń jẹ́ òótọ́ ọ̀rọ̀. ìkan lára àwọn àáfàá tí wọ́n ń pàpè wọ́n ra súnà ní. ọ̀kan nínú àwọn àfáà tí wọ́n ń pàpè mọ́ra súnà. nílẹ̀ yorùbá ń bí. nílẹ̀ yorùbá níbí. náà ni wọ́n ń gbé àwọn ọ̀rọ̀ kan kò yẹ ẹnu wípé. òun náà ni ó ń gbé àwọn ọ̀rọ̀ kan kò yẹ ẹnu wípé. ìjọ mùsùlùmí ahmadiyya ìjọ tó kún fún irọ́ ni. ó sọ wípé ìjọ mùsùlùmí amadíyà ìjọ tó kún fún irọ́ ni. ntọ́sọ̀ ọ̀hún ó ní láìpẹ́ yìí wọ́n ń gbé àwọn ọ̀rọ̀ irọ́ kan káàkiri gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń gbé káàkiri tẹ́lẹ̀ tẹ́lẹ̀. ó ní. ọ̀kan nínú àwọn àfáà nílẹ̀ Yorùbá tí wọ́n ń pe àpèmọ́ra súnà ọ sọ pé ìjọ amadíyà okun fún irọ́ kí ni èsì mi lórí ìpín ọ̀rọ̀ yìí èsì tí mo fẹ́ fọ̀ ni pé ọ̀rọ̀ láìpẹ́ yìí ń kì í kọ́kọ́ sọ̀rọ̀ náà ọ̀rọ̀ two thousand and one ni ọ̀rọ̀ two thousand and one ti kúrò ní ọ̀rọ̀ láìpẹ́ yìí ìyẹn ni ẹlẹ́ẹ̀kejì àáfàá kan ńlẹ̀ Yorùbá tí wọ́n ń pàpè mọ́ra súnà ǹjẹ́ ọmọ tún mọ ìpàpè mọ́ra ẹni tó ń pera rẹ̀ ní nǹkan tí ò ṣe ẹni tó ń pera rẹ̀ ní nǹkan tí ò jẹ́ sọ ọ̀nà tí ń gbàjẹ́ alùsùn náà fàyè. sọ ọ̀nà tí èmi tó fẹ́ sọ̀rọ̀ rẹ̀ yìí tí mi ò gbà jẹ́ alùsùnà sọ fáyé. alùsùnà ni èmi lọ́sàn-án lóru alùsùnà ni mí nínú àdì ọkàn mi nínú ìbáadá mi nínú ìwà mi alùsùnà ni mí láti wá sọ pé ọ̀kan nínú àwọn tí ń pe àpèmọ́ra súnà ìbanilórúkọjẹ́ ló jẹ́ látọ̀dọ̀ rẹ̀ sí mi nítorí pé mi ò pera mi ní nǹkan míì ju mùsùlùmí alùsùnà lọ o sì lè bá mi lágbo àwọn oníbídíà bẹ́ẹ̀ lo ò sì lè bá bídíà kankan ní ọwọ́ mi nítorí kọ́rọ̀ rẹ lè tà létí àwọn ìjọ yín ló fi sọ pé ọ̀kan nínú àwọn àfáà tí ó ń pe àpèmọ́ra súnà èmi ò pàpèmọ́ra súnà àálù súnà ni mí ẹ lọ wo Quran tí mo tú sí Yorùbá súnà ni mo fi tú u ẹ lọ wo sọ yìí Bukhari tíra súnà ni lọ́wọ́lọ́wọ́ báyìí mo tún kọ̀wé kan jáde mo pè ní àsúná wàlbìdìà àsúná wàlbìdìà so níbo ni wọ́n ti wá rí i pé irú mi tó fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ pé ó ń pe àpèmọ́ra súnà